dúdú mẹ́wàá ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá àwọn ọmọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Nawarideen Private School láti Mushin ṣe àbẹ̀wò sí tẹlifíṣàn Orísun láti mọ̀ sí nínú ẹ̀kọ́ wọn pàápàá ọ̀rọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn ọmọ wọ̀nyí tí wọ́n fi ìdùnnú àti ayọ̀ wọn hàn lásìkò tí olórí ní ẹ̀ka iṣẹ́ ní ilé iṣẹ́ Virtual Media Network tí wọ́n sì ń fi àwọn ohun èlò lọ́lọ́kan òjọ̀kan hàn wọ́n ẹ̀wẹ̀ àwọn ọmọ wọ̀nyí kò lè pa ayọ̀ wọn mọ́ra bí wọ́n ti láǹfààní láti gbóhùnsáfẹ́fẹ́ àti láti lo èlò ayàwòrán ẹ wo díẹ̀ nínú ẹ̀. ní ara a fẹ́ fi àkókò ìsọfúnni wa pé a wà ní Orísun TV ẹ máa bá wa kálọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà olórin ẹ̀mí ni Ṣẹ́gun Dáramọ́lá tí gbogbo ènìyàn mọ̀ sí Ajídára bí oríyìn fún ọ̀gá àgbà iléeṣẹ́ tẹlifíṣàn Orísun fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe láti mú iléeṣẹ́ náà tún tẹ̀síwájú sí i. Ajídára tó lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ fi ṣe fọ́nrán fídíò ṣe àlàyé wípé ohun gbogbo ti yàtọ̀ ní tẹlifíṣàn Orísun sí ọdún mélòó kan tí òun ṣe àbẹ̀wò kẹ́yìn ẹnu ọlọ́fà láti ń gbọ́ mo ta ẹ bí ó ṣe sọ ó túmọ̀ sí pé aláṣẹ àti olùdarí iléeṣẹ́ yìí ní ojú tó ní agbára láti rí ọjọ́ ọ̀la tó lágbára fún iléeṣẹ́ yìí àdẹ̀gbàdúrà pẹ̀lú àwọn ọmọ àwọn lọ́wọ́ sí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ òye ti fi ojú hàn wípé ìgbéyàwó láàrin ọmọ gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun ṣínà rambo àti ìyàwó rẹ̀ kò lè dúró mọ́ nígbà tí ìyàwó rẹ̀ kò dẹ́kun láti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àlàyé ìwà ipá àti àwọn ẹ̀sùn míì tí ó fi kan ọkọ rẹ̀ tí òun kò lè faradà mọ́ tí ó sì wí pé òpin ti dé bá ìgbéyàwó àwọn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà abẹ̀ṣẹ́kùbí òjò Anthony Joshua tún ti pínyà pẹ̀lú akọ́nilẹ́ṣẹ́ rẹ̀ Robert Garcia bẹ́ẹ̀ ni kì í ṣe ìgbà àkọ́kọ́ rẹ̀ tí Anthony Joshua ń já ìwé gbélé ẹ̀ fún akọ́nilẹ́ṣẹ́ rẹ̀ ó pín gàárì pẹ̀lú akọ́nilẹ́ṣẹ́ rẹ̀ ọjọ́ tó ti pẹ́ Rod McCracken látàrí bí ó ti pàdánù nínú ìdíje tí ó ní pẹ̀lú Alexandra Usyk ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà olórin Florence Ìfẹ́olúwa Ọ̀tẹ́dọ́lá tí gbogbo gbogbo ènìyàn mọ̀ sí DJ Cuppy ni ó tún lo ìtàkùn ayélujára rẹ̀ láti tún sọ̀rọ̀ nípa òun àti olólùfẹ́ rẹ̀ léyìí tí ó wí pé ọjọ́ márùndínlọ́gbọ̀n ni ó dì tí òun pẹ̀lú olólùfẹ́ òun pàdé àtẹ̀jíṣẹ́ yìí ni ó mú kí àwọn ènìyàn tún máa sọ̀rọ̀ nípa ìfẹ́ tí ó ṣeé ṣe àti èyí tí kò ṣeé ṣe nígbà tí àwọn kan wí pé ìfẹ́ òjijì ni ó ní pẹ̀lú àmọ̀ràn láti wá fún ìdánilẹ́kọ̀ọ́ kò gbẹ́yìn nínú àwọn èsì tí ó tẹ̀lé àtẹ̀jíṣẹ́ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà òṣèré Sọ́jí Táíwò tí gbogbo ènìyàn mọ̀ sí ọmọ Bánkẹ́ ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àfihàn ilé epo tí ó ṣẹ̀ṣẹ̀ kọ́ tí ó sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí iṣẹ́ náà èyí ni ó mú kí àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ máa kí i kú oríire tí wọ́n sì ń gbà ládùúrà wípé ajé a máa wá ilé iṣẹ́ náà kò ní jóná òkúta kò sì ní dé bá ilé iṣẹ́ náà láṣẹ Èdùmàrè ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà olórin Ayọ̀ Balógun tí gbogbo ènìyàn mọ̀ sí Wizkid ti fẹ́ sọ àlàbọ̀rùn di ẹ̀wù nígbà tí ó kọ̀ láti kọrin níbi ìpàdé ìpàgọ́ kan tí ó wáyé ní Abidjan lẹ́yìn wákàtí díẹ̀ tí ó bẹ̀bẹ̀ lórí ẹ̀rọ ayélujára fún àìlèkọrin rẹ̀ ní Ghana ìwádìí fi hàn wípé ó wọ ọkọ̀ òfurufú lọ sí Abidjan ní tòótọ́ ṣùgbọ́n kàkà kí ó kọrin ní Abidjan Kútọ́nù ni ó ti kọrin tí ó sì wí fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé òun yóò yọjú sí wọn ní Abidjan láìpẹ́ nínú ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí ni tí praise ti sọ àṣírí ohun tí ó máa ń rú sókè lásìkò tí ó bá ń ṣiṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́ tí ó fi máa ń kọ orin nínú ìwé orin tí praise ṣe àlàyé ọ̀rọ̀ yìí fún tẹlifíṣàn Orísun lásìkò tí ó ṣe alábàápàdé ikọ̀ tẹlifíṣàn Orísun ó ní èyí kò ṣẹ̀yìn jíjẹ́ ọmọ ìjọ Christ Apostolic Church CAC tí wọ́n sì tọ́ òun dàgbà nínú ìjọ náà ló máa ń fà á tí ó fi jẹ́ wípé ọ̀pọ̀ orin òun ni ó máa ń ti inú ìwé orin náà wá ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ok ohun tó máa ń ru mí sókè láti máa kọ orin inú ìwé ni mo nífẹ̀ẹ́ sí orin ìjìnlẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ rí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí àwọn ohun tó yẹ pé ó lè mú wa pọ̀ mọ́ Ọlọ́run tí a lè ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Ọlọ́run. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì òjíṣẹ́ olúwa helen òrìṣàjàfọ̀ títako àhesọ wípé òun kò kúrò ní ilé ọkọ òun. ìyá yìí lo ìtàkùn ayélujára rẹ̀ láti wẹ̀yán kànkàn lórí ọ̀rọ̀ náà wípé òun àti ọkọ òun kò túká. ó sọ wípé òun kò ṣe àìṣòótọ́ pẹ̀lú ọkọ òun rárá. ó sì wípé iṣẹ́ èṣù ni gbogbo ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń sọ lórí ẹ̀rọ ayélujára. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà olórin ẹ̀mí ni Dáre Tẹríba tí gbogbo ènìyàn mọ̀ sí Atóríṣe ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí àwọn ènìyàn kú ìmúra ọdún tí ó sì ń rọ gbogbo ènìyàn láti máa ṣe jẹ́jẹ́ bí a ti ń súnmọ́ òpin ọdún tí ọdún tuntun ń súnmọ́ wa. Ó bẹ àwọn ọ̀dọ́ láti yẹra fún àwọn ọtí líle àti àwọn egbòogi olóró tí ó lè gé wọn kúrú. ó tẹ̀síwájú wípé ọdún ayàbò fún wa o a ó ṣe ọdún ayọ̀. kò ní jù báyìí lọ lórí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára tí a ó tún fi ayọ̀ pàdé ní ọjọ́ míì ọjọ́ re ó dàbọ̀.